lálẹ́ ní bẹ́yìn kú. ọmọ mi tẹ̀ wọ́n yẹn kò lè pa iṣẹ́ ṣe débi tó máa pààyàn ó yà mí lẹ́nu nígbà tí mo gbọ́. mo fi tipátipá bá lásùkò mi lò. tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa tí a bá refuse láti sọ fún kúrúkúrú ẹ̀ ò ní jẹ́ ká sùn lóru àti wípé ṣé a máa ń tó rẹ ní bá rìn ká má lè tó rẹ ní bá sọ̀rọ̀ ni. ṣé onírú àwọn obìnrin tó ń pè bẹ́yẹn gold digger ló máa ń pè wọ́n. ẹ dákun ó lẹ́gbẹ̀ẹ́ gold irú wọn báyìí wọ́n máa mọ́kọ máa pàjáyé ni ohun tí a kì í ṣe fún ẹ gangan ná tó fi yé ètò lẹ́yìn just give me cogent reason. ohun tó ṣẹlẹ̀ sí ẹ yìí ò ṣe nǹkan kékeré ó ṣẹlẹ̀ sẹ́lòmíì tó jẹ́ wípé ó gbé dí ọ̀pọ̀ ẹ̀wọ̀n ni ẹlòmíì tó jẹ́ pé adájọ́ sọ wípé kán lọ pa lórí ọ̀rọ̀ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀. ẹsẹ̀ orí mi tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi yìí bí n gbọ́dọ̀ pọ̀ tún ẹ nífẹ̀ẹ́ yín gan ni o èmi gan mọ̀ ọlọ́run ó nífẹ̀ẹ́ yín gan ni sà. sẹ́ ẹ lè fi ojú yín méjèèjì yìí múra sí i. ẹ mọ̀ wípé ọ̀rẹ́ yín yọ̀ fẹ́ràn mọ́ ẹ má jẹ́ kí èmi fojú mi méjèèjì búra sá àmọ́ bó ṣe jókòó yẹn mo mọ̀ pé nífẹ̀ẹ́ yín ẹ mọ̀ pójú iná ni mo fi rìn dọ́dọ̀ yín sìn. ta lè yàn á propose fún at the same day èèyàn á tún fẹ́ nìyẹn ní ká kò ní nífẹ̀ẹ́ á nífẹ̀ẹ́ correct. èwo ni propose. so èmi ń sìn ni mo ti wá di ẹni tó ń pa obìnrin kan lẹ́kùn torí pé mo fẹ́ máa fi dùn obìnrin kan nínú. wọ́n ní ojú ti ọ̀rẹ́ mi ojú òtì mi ẹni yẹn gangan lójú máa tì náà imú níkà kò jẹ́ ká gbóhùn àṣegbè ṣé kò yẹ kó mọ̀ pé irú ọlásùnkànmí ẹ̀yìn ẹ̀ tó ń pariwo ọlásùnkànmí kirikiri yẹn kò fẹ́ wá ṣe ń jàmbá ni. Ah. bẹ́ẹ̀ ni ẹ kàn máa pààyàn sórí òró ni especially àwọn obìnrin yẹn. ṣé ìwà ní bàbá ju wá kúrò níbi ayẹyẹ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìsín a tún padà tún lọ sí ayẹyẹ àṣemọ́jú ń bò bí yo táwọn eléyìí mọ́ ń pè ní Easter party Easter party. ẹ ẹ àwọn mi ní after party after party. ó sọ ìbò tí ó wá sọ̀rọ̀ ẹ̀dí comedy ó bẹ̀rẹ̀ sí tú àwọn jokes tí ò make sense. ṣòro lè tó wá síbi lé ni tó bá lọ bẹ́ẹ̀ tí kì í ṣe pé bóyá o touch mi àbí mo touch ẹ pé kókó jẹ kiss lásán ẹ̀yìn lè wá òkè ọlọ́run. tó bá gbé kan tó fẹ́ ni mo ti gbọ́. wọ́n lọ lera rẹ mọ́gùn wá bá mi èmi máa gùn.